عليه إن الله غفور رحيم إن الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد لن تدق فن وباوا bá a ṣe tọrọ àlékún ìkẹ́ àti ìjẹ́ kó máa bá anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anábì àtàwọn sọ̀hábì anábì àti gbogbo àwọn tí ń bá ń tẹ̀lé lànà anábì náà tí ó fi dojú àìsíyáma ìjọ mọ́tà máa kàwá náà fún wọn o àmín. bí ọlọ́run ti fẹ́ lónìí nìyẹn wípé a pẹ̀ka tó bẹ̀rẹ̀ tafsiru lónìí ẹ má bínú ìdíwọ́ kan ní ìdíwọ́ dáadáa kan ní ọ̀fà bóyá ká ṣe báyìí bàbá ti parí àyàtà mẹ́nulé látàná yìí ká parí ìyẹn ká wá fásitì kò kalẹ̀ fún béèrè yóò lè ju bí èèyàn méje aláwọn béèrè kan lánàá náà rí inṣàlá iná bá ní béèrè náà àbí báwọn kọ́ naam inṣàlá. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون olùwọ́ba ń ké sí gbogbo àwa olùgbàgbọ́ òdodo wípé ọ̀dọ́wọ́ wa gbogbo ń ti ń bẹ lórílẹ̀ ayé nǹkan ni jíjẹ o ó lè yìí tọ́lọ́ ń yọ̀ǹda kéèyàn jẹ́ ń bẹ o kéèyàn ọmọ sì wá jẹ yìí tí ó kó bá a lálùkì yá mà sẹ́mà dítẹ̀ yìí ó fi rò bẹ́ẹ̀ àdúrà mùsùlùmí bọ́lọ̀ ń ti kọ́ wa nú al-Qur'an al-Karim yìí kan náà òun ni pé Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar ọlọ́njẹ́ káyé wọ́n da wọ́n dáadáa káyé. wá fún wa ní dáadáa ti kíni tàlìkìyàmà ìyàtọ̀ olùgbàgbọ́ òdodo àtẹni tí èso olùgbàgbọ́ òdodo náà nù mùsùlùmí bí ń bá ti ń ronú gbádùn tóun gbádùn láyé yóò máa rán rẹ̀ létí pé níbi olùwọ́n ṣèṣì ro rẹ̀ lálìkìyàmà níjọ́ téèyàn bá ti máa ronú bẹẹ. Ọrọ rẹ kù púpọ̀ káàtó lórí ọ̀rọ̀ kúlù mẹ́ńtọ́ yìí bá ti máa rọ̀ zàpọ̀ náà kù bí yẹn bá fi yún náà kọ́ra gbogbo ń tẹ̀yìn ó mú lẹ́nu gbogbo owó tó tọwọ́ bọ̀ gbogbo ń tọ́ nà á ẹ̀ ó béèrè pé téńjọ́ tọ́lọ̀ ń bá bí mi mo ní ti ń èyí náà máa kọ́ bùyàn kò ní jẹ́ kí a wa ń kò tá a wa Nàìjíríà yìí pé àtòwò halali àti. haramu èèyàn mọ̀ pé haramu ní tẹ́yìn ó rojọ́ lálìkìyàmà olójó jẹ́ pa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ anábì ní gbogbo ọmọ Anabi adama gbogbo ọmọ Anabi adama àtẹ̀mí àtiwọ́ anábì lẹ́ni kọ̀ọ̀kan wa wájú ọlọ́run yóò bí wa láwọn mẹ́rin ọ̀sẹ́ni tí ó bọ̀ mẹ́ ọ̀sẹ́ni tí ó rẹ̀ ní gbogbo ni. lára béèrè tọ́lọ́run ó bí ẹnì kọ̀ọ̀kan wa wà á mẹ́lìhì owó rẹ̀ pọ̀ ní ó kéré ni ọlọ́run ó ọ wà á mẹ́lìhì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ó bí ẹnì kọ̀ọ̀kan wa pé owó rẹ̀ tọ́ láyé ó kéré ìbéèrè méjì ni min tasabahu ń bolo wàfíìmà àǹfààkọ̀hù ìmọ̀lọ́ náà sí. ẹ dákun ọ̀rọ̀ àwàdà kọ́ o qala nabiyyu sallallahu alayhi wa sallam la tazalu qadama ibni adam hatta yus'ala an arba' gbogbo ọmọ anabi adamu ẹsẹ rẹ ò ní yẹ fún mi tí ó dùn wájú Ọlọ́run tí ó rojọ́ báyìí àfikọ́ dáhùn àwọn ìbéèrè mẹ́rẹ̀ẹ̀rin nínú àwọn ìbéèrè yìí ni pé àti thousand ló ní ni àti mílíọ̀nù ní àti bílíọ̀nù ní ó dáhùn ìbéèrè méjì o min aina iktasabahu ńbo ló ti rí ńbo ló ti ṣe kíni ńbo ló ti rí wa fima anfaqahu ńbo ló náà sí gbogbo bó tilẹ̀ wù kówó náà kéré tó ọ̀sán náà. <laughs> bọ́ bá bọ́m̀bì ẹlòmíì bọ́m̀bì ń bolódi rí sálárì òun ni owó iṣẹ́ ọjà tóun tà ní òun bá wọn tó nǹkan ṣe òun ò sì yàn wọ́n jẹ nǹkan bá bàjẹ́ ń bi mọ́tò wọn náà lòun pọ́ bàjẹ́ sẹ́mọ̀ kó òun bọ́m̀bì fi mọ́ mẹ́ni àyínà ìtàsábà wùnà ẹ̀yin okùn wà fi mọ́ àǹfààkọ̀ ọlọ́run ó bí ọ́ ń bolọ́ náwó náà sí méjèèjì lẹ́lòmíì ọ̀jẹ̀ wàá bọ́. kò rí nbí ọ dáa ibi tọ́lọ̀ wọn ọ̀fẹ́ ni tó ń nà sí èyí ló ṣe pọ̀ jù nínú gbogbo olówó haramu owó fún rẹ̀ níṣẹ́ ìtọ́nù gbogbo ní tí ò lè ṣe ńgbà tó wà ní tálíkà ẹjọ́ owó dé òní ọ̀wà pé àwọn gbọ́dọ̀ da ilẹ̀ wí wọ́n gbọ́dọ̀ gbà àbọ̀rọ̀kọrọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ tí ọ̀wọ́ làákàyè ilẹ̀ yorùbá la ti máa gbọ́ òun gbọ́dọ̀ ṣèjọ yìí ká yọ gbọ́ kọ́rùn ọmọ ọ̀rẹ́ ìjọ ọmọ ẹdẹ ń jọrùn ẹlọ́kàn arọ̀ ọ̀run bíi ìranù dẹ́yìn ṣe láyé gbàá àwọn ó ṣe ká yọ gbọ́ kọ́rùn ọmọ gbogbo bí wọ́n bá ti ń wí báyìí wà láì fi ẹ dákun ẹja mọ̀ o ọlọ́run kọ́mọ̀ bá bá wa lógìgì lófin rán ànábì sí wa o sallallahu alaihi wasallam ànábì sí ìṣe dákun kìí ṣe dandan ní kówó rẹ pọ̀ bọ́lọ́wọ́n bá kọ́ ọmọ púpọ̀ kìí sì ṣe wọ̀ kówó rẹ pọ̀ bọ́lọ́wọ́n bá kọ́ ọmọ púpọ̀ gbogbo ẹ̀ náà lọ níyànjú nù sẹ̀ríà o olùwò pé èèyàn mọ̀ o làbí rí nù àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam olówó ń bẹ́ nù wọn ní àwọn olówó inú wọn ní Uthman ibn Affan radiyallahu ta'ala anhu nínú àwọn olówó wọn ní Abdurrahman ibn Awf radiyallahu anhu àwọn wẹ̀ wọ́n wẹ̀ wọ́n wẹ̀ kankan sá níbi méjèèjì ìmìnà iná tàṣàbà wú níbo làwọn ti rówó tí wọ́n owó àláàlú wàfíìmá àǹfàkọ̀ wú níbo làwọn náà sí ibi tí wọ́n jorí ọ̀nà ọlọ́run Osman bin Affan náwó rẹ̀ yín olówó ẹgbọ́ ilé yìí Osman bin Affan náwó síbi ńtọ́lọ̀ ń fẹ́ débi pé anabi sì jáde ń sin sọ fún Osman radiyallahu anhu pé ma darra Osman ma fa'ala ba'da al-yawm gbogbo ń wù kí Usman ó ṣe lẹ́sẹ̀ lẹ́yìn tòní yìí ọ̀rọ̀ rẹ̀ fúri wájú ọlọ́run owó ni Usman ná débẹ̀ ìrún kókì torí gbogbo ẹ̀yin tó ń sowó fún ọlọ́run ṣàánú yín kẹ́yìn ọ̀rá lè jẹ́ náà àmọ́ ná ń ra iná iná ni jahannama lọ́pọ̀lọpọ̀ ń fowó rẹ̀ ra karantí Usmanu ṣe tóbi nírú ipò yìí ni pé lójú ayé sallallahu alayhi wa sallam náà ń bẹ láyé lónìí náà àwọn èèyàn mímú ẹnìkẹ́gbẹ́ ẹ̀dàkùn sí òǹgbẹ́ mọ pé ẹnìkan lówó ẹnìkan ò ní bó o sì mówó wá òru mi wọ́n lọ mọ òǹgbẹ́ jẹ́ ọ̀yà gbé ọ́ ọmọ rẹ̀ òru jẹjẹ òru mi mówó wá ni ńbẹ̀láyà nẹ́bí náà sallallahu alaihi wasallam nínú ẹgbàá wa kan wọ́n ní Yahudi lẹ́ni náà ṣe ń ta omi para ni Usman bin Affan ni wàá lọ bá kànga yìí látòkè rẹ̀ délé lò lẹ́ta ó ṣe bí Usman fẹ́ ṣe bísínẹ́sì ni wọ́n ní lọ́pọ̀ lọ́pọ̀ tí ó yẹ kọ́ta ló pè fún Usman gà ah, wọ́n náà fẹ́ máa ah, ọba ti lè kó èrè ọdún mẹ́wàá wá <laughs> Usman ka owó rẹ̀ lé lọ́wọ́ èjọ́ wa jọ lójú ni pé Usman sanwó tán lọ́ba ní láti ọ̀la lọ o ọ̀gbẹ́ni ọba fẹ́ wá pọn mi ọ̀fẹ́ ni o bẹ́ẹ̀ kò sówó mọ́ o ọ̀gbẹ́ni <laughs> ọba fẹ́ pọn mi yà yín o gàgà yìí mo fi ilẹ̀ nítorí tọ́lọ́hún gàǹgà náà ń bẹ́ ń gbòòrò Madina dòní kọ̀ bẹ́ẹ̀ kọ́dọ̀ wa lálùbáríkà débi pé a whole area ní Madina lónìí gbogbo àdúgbò ni olóko tí wọ́n ń pè mọ́ àbádúgbò kíni Bi'ru Uthman bọ́bá dé Madina béèrè pé mo làdúgbò tá ń pè ní Bi'ru Uthman wà kànga Uthman lọ́wọ́ àdókọ̀ gbogbo àdúgbò àwọn tó fi owó tí wọ́n ra ìyọ́nú ọlọ́run ọlọ́run ti ta fún wọn gbogbo ní tẹ̀yàn bá béèrè lọ́dọ̀ ọlọ́run náà ni ó ta fún o gbogbo ẹni tó ṣe pé ní owó tiẹ̀ òun ní fi dá patí lẹ̀ owó tiẹ̀ òun ní fi ń spọ́nṣọ àwọn tí ń ṣe ń tí ọ̀dá àti lórí tẹlifíṣàn kọ́dà ẹlòmíì olóhùn ń wówó tóun fẹ́ ná kò tó mọ ibi tí ọ̀nà sí. Si àfá àjọ ọmọ wíran ránun ni ọmọ sanwó láìfò rẹ̀ lórí tẹlifíṣàn òun fowó rẹ̀ ra ọ̀dá lọ́dọ̀ ọlọ́run ẹ àǹfààní ni ewu sì ni bọ́lọ̀n bá mú yàn lówó ọlọ́run lóhun ó bí ọ ní ìbéèrè méjì o mẹ́n àyínà tẹ̀sábà wú ńbolo ti rí wà fí mọ́ àǹfààkọ̀ wú ńbolo ṣe kí ni ńbolo náà sí. ẹ̀rákùn eléyìí náà ẹ ti gbọ́ yé ń bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń tan rẹ̀ ó so oògùn owó wọn ń kọ́ mọ́sálásí ọlọ́run ò ní ẹnìkan tí wọ́n jọ da bísínẹ́sì pọ̀ ìwọ̀n ara àwọn èèyàn mọ́kà lọ́dọọdún kò sí ní fi ṣe lé kí ló dé ọ pé kí ni kó tó wá kan bolo ṣe kí ni ìbò lọ náà sí eléyìí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà lónìí náà o ń tan rẹ̀ ṣètọ́ ni ń tàn án pé báwọn bá ti lọ mọ́kà nísìnyí báwọn bá ti ń ráwọn èèyàn ní ájì báwọn bá ti ń kọ́ mọ́sálásí àní inna Allaha tayyibun wala yaqbalu illa tayyiba ẹ dákun ọ̀rọ̀ ẹ̀sìn wà ní tí òru yóò ọlọ́run bí ó ń kálukú ìbò ló ti rí i òní kí bọ́bá yẹ pé díẹ̀ náà lọ́lọ́run kọ mọ́wọ́ tí ò ní kó bọ́ lálìkìyàmà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ́wá yìí tí ó kó bọ́ o lálìkìyàmà torí pé onílàáká ìní máa ronú bẹ́ẹ̀ ẹ pé kí ló dé àlìkìyàmà níbi tí ò ní tán ayé yọ tán òpin pé yẹn gbádùn owó òpin pé yẹn gbádùn owó gbogbo nítorí ọjẹ gbogbo nítorí ọwọ gbogbo nítorí gbogbo ilé tó kó gbé. ọgọ́rùn-ún ọdún náà ni lẹ́yìn níbi ọ dàgbà nínú olówó olówó one hundred náà ma ti ń jówó mọ́ kọ̀ọ̀kọ̀ oúnjẹ mélòó ló jẹ́ ọ́ jẹ mọ́ alikiyamu rẹ̀ pé wa inna yawman inda rabbika ka ọdún ọgọ́rùn-ún ọdún ẹni ẹlòmí ọ̀gbádùn ẹ̀jọ́ ọdún kan náà lọ ẹlòmí ọ̀gbádùn ẹ̀jọ́ ọdún mẹ́wàá lọ àní tiẹ̀ wá gbádùn rẹ̀ ní kíni lọ́gọ́rùn-ún ọdún àbí jù bẹ́ẹ̀ lọ. pẹ̀lú bí ọ̀rọ̀ yẹn bá já sí àlálìkìyàmọ̀ bẹ́ẹ̀ yẹn bá jí ẹgbẹ̀rún ọdún lálìkìyàmọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. olúwa ní ìṣirò tàlìkìyàmọ̀ eh, one thousand years ó ṣe déédéé kíni ó ṣe déédéé jọ ibi tí ò ní tán ibi tí ò láàlà anabuwa muhammad sallallahu alayhi wa sallam onínú tí ó ṣẹlẹ̀ lálkìyàmà bọ́lọ̀ ń bá dájọ́ tán tọ́mọ àlìjánná wà àlìjánná ọlọ́mọ́sá kàwá fúnnu wọn táwọn ọmọ nánà wọná ọlọ́mọ́sá kàwá fúnnu wọn o ànábi lọ́lọ́wọ́ wa ní kí màláìka kan máa kó kéde láàrin àlìjánná àti iná ya ahla aljanna khulud fala maut ya ahla an khuludan fala maut ẹ̀yin tẹ́ wà ń bẹ́ẹ̀ ni ibi tẹ́ máa wà kánrin o ẹ̀ ní kú mọ́ o yọ kọjú sáwọn tí ń bẹ nù nánà ibi ẹ̀yin náà tẹ́ jẹrà sínú o kò sí kú mọ́ èyí ń gan tó ní ronú fọ́mọ èèyàn kéèyàn ò fi máa mọ̀ pé gbogbo ohun tí èèyàn bá gbélé ayé ṣe yìí ó fúyẹ́ nù ohun tí èèyàn lọ pàdé láti kìyàmọ́ o ni mo fi ní èyí tọ́lọ̀ ń bá kọ ọmọ lẹ́nu halali díẹ̀ ń náà dákun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ̀ wá haramu kò pé haramu ò pé àti sọ̀yún lánàá kò pé àwùjọ kò pé ìlú kò pé individual pẹ̀lú àkànmọ́ni èyí tọ́jú ẹ̀ wá lágbára jù yín lọ ní pé láti yá mọ̀ ń kọ́ níjọ́ tí ẹgbẹ̀rún ọdún ọmọ ṣe déédéé ìjọ kan ẹ dákun ẹ jẹ́ ń tà ń ṣe o pàtàkì jùlọ yáá ayyuhallazina amanu ọlọ́run kọ́kọ́ pé yá ayyuhannasu gbogbo èèyàn ó tún wáá da yẹn rí ká ah, ah, bó ti lè wù ká yọ dàrú tó wọ́n gbọ́dọ̀ mọ̀ pé a ah, mùmíní lẹ́nu yìí ó rí bẹ́ẹ̀ lánàá kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí àná tí mo wí fún yín àná tí ọ̀pẹ́ púpọ̀ ni ẹ lọ béèrè ẹ lọ wò tán ìsìláàmù bó ṣe spread all over the world ní táwọn èèyàn ń torí ẹ̀ tí wọ́n fi ń di mùsùlùmí òun làwọn tùjáàr àtùjáàrù mùsùlùmùn àlùmọ̀nsìkùnà àsọ́dẹ̀kùn òun làwọn olówó ọlọ́jà tí wọ́n ń dèlú kọ̀ọ̀kan àwọn èèyàn wọn ń wo báwọn ti ń tajà tiwọn bí wọ́n ti ń rajà tiwọn báwọn náà wọ́n ti tó ntọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ di mùsùlùmí nù ẹ lọ́ọ́ wádìí díẹ̀ làwọn ìlú tí wọ́n jagun tó ẹgbẹ́ nítorí gbogbo ẹni tí ń sọ̀sọ́ kú sọ pé E, e, islam spread pẹ̀lú sword ọ̀rọ̀kọ̀rọ̀ ni ibi ìlú mùsùlùmí ibi mùsùlùmí pọ̀ sí jù láyé lónìí ní country tó ní the largest population of muslims òun ni indonesia ní asia wọn ò gbébọn wọn ò jagun ní indonesia tí gbogbo wọn fi di mùsùlùmí indonesia nìkan ní more than two hundred million muslims as citizens àtújáàr àwọn olówó lárúbáwá àwọn olówó bòmíì náà tí wọ́n gbé ìsìláàmù hàn bí wọ́n gbàgbé owó sí wọn lọ́wọ́ wọ́n sọ fún wọn pé ti ah, gbàgbé owó sí mi lọ́wọ́ o bí wọ́n bá ti owó san wọ́n ní ah, ẹ lọ wí fún ẹ ní ọjà tí mo ta fún wọn ní iye tó yẹ wọ́n san ti lé o wọ́n ti san lé o níta àwọn èèyàn rínú gbà ẹ̀sìn tí náà lọ́kọ̀ yín ah, ẹ̀sìn tiwa lọ́kọ̀ wa àwọn gbọ́dọ̀ mú ti nǹkan ní nǹkan mẹ́ ti wá rojọ́ rẹ̀ láti kìyàmá tẹ́mọ̀ báwọn yóò ní ìwọ tẹlómiì rí tí ń fi ń pé síbẹ̀ yìí mùsùlùmí ti rí nì ọlọ́mọdé wọn dé di ìsìláàmù láyé wọn ló ní dọ́gba. ọ̀pọ̀lọpọ̀ olówó olówó àwọn náà ń fi ìwà abú ọwọ́ wọn kọ́dà lé àwọn tí wọ́n ń dòwó pọ̀ pọ̀ mọ́ wọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n fi ń lé wọn kó ń dé ìsìláàmù ẹ̀dákun kó kálukú ó dorí ara rẹ̀ o olúwo bí wa o min aina tasabahu wàfíìmá àǹfààkọ. nbolojú rówó ìbéèrè nù bọ́ ọ bá páàsì yíhun ọwọ́ àpò kínni ọkù bo ní ọ̀nà sí ọlọ́mọta àjà páàsì lọ́nà méjèèjì olùwọ́ba ní gbogbo níta bá wá ṣe fún yín náà ó kéré ni ọ̀pọ̀ ni ẹ̀yin mọ̀mí ní òdodo lọ́lọ́run bá wí àwa mọ̀mí ní òdodo ìwà wa nìyí olúwa ní wàṣkúrú lílá dúpẹ́ fọlọ́hún dúpẹ́ fọlọ́hún ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé dá fọlọ́hún mọ́ lónìí kò tó kò tó kò tó náà ló fi lọ bọ́lọ́hún ọlọ́hun ò ṣe ọlọ́hun ò ṣe náà ní. olúwa bá ní mùsùlùmí mọ́ bó tilẹ̀ wù kó kéré mọ́ bó tilẹ̀ wù kó pọ̀ tó àṣà mùsùlùmí ni alihamudulilayi ah olúwa mo dúpẹ́ fún ọ olúwa mo dúpẹ́ fún ọ ẹ dákun ẹjọ́ máa wà lẹ́nu máa mọ pé dáfọ́ lọ́hùn. njẹ́ ó sì máa mú ọ̀sà ìmoore tó fi ní mọ pé dú ànábì júwe rẹ̀ sallallahu alaihi wasallam qala an-nabiyyu sallallahu alaihi wasallam la tanzuru ila man huwa fawqakum bal inzuru ila man huwa dunakum. ànábì ọlọ́run fún ju ọ lọ ọ yà láì máa wọ ẹni tí ò ní tó wọ ẹnìkan gun mọ́tò ìwọ sì lówó táxi olówó ọ̀kadà ẹnìkan rinṣẹ́ òun náà fẹ́ gùn kò lówó èyí ń lórí lọ́wọ́ ni a alhamdulillah ìwọ ọ̀rá sọ tuntun rẹ ẹnìkan ríra ẹnìkan wà kíta inú àwọn àtàn inú àwọn àtàn tó lákọọ́lẹ̀ ni pé wọ́n nínú àwọn ẹni ọlọ́run kan jọ́hun àwọn èèyàn ṣàkíyèsí pé ńgbà míì kìí jáde wá sírun mọ́sálásí ẹjá fèsì ọ̀rọ̀ ẹ̀yìn nínú tọ́lọ́wọ́ ọ̀fẹ́ lọ́rọ̀ ẹ̀yìn olúwa ní ọ̀rọ̀ ẹ̀yìn ó dàbí ìgbà tó ń bu ẹran ọmọ làkejì rẹ̀ jẹ àwọn tí ó gbẹ̀sẹ̀ lára rẹ̀ ń gbẹ̀sẹ̀ pé òrìṣẹ́ wa mọ́sálásí ó kiri mọ́lẹ́ ni àwọn ọ̀tọ́ ọlọ́run àmọ́ tí ń ṣe nulẹ̀ òun ló sì máa ń tóun ṣe ń nulẹ̀ ńgbà ọ̀yá lẹ́nìkan wá sọ kan lójú pé a èé ṣe bàbá rí mọ́sálásí díẹ̀ sì tó dágbárí ọwọ́ àrípá fi kó wọn láwọn ó ní sọ ra àwọn àgbà tẹ́ ẹ̀ bá rí òun kó wọn wá mọ́sálásí ni aṣọ kan náà lòun ní bọ́bá wa òun bá wá wọ̀ tó bá wá dọ̀tí tóun fọ̀ àfi kọ́ gbẹ kó wọn tó lè jáde wá bá yín mọ́sálásí òun wá gbé òhò wá bá yín mọ́sálásí bíi báṣọ ọba ti wá gbẹ́njọ́ míì tóun pọ̀ ní ti ń fa tẹ̀ fi rí òun ọmọ yẹ ẹ̀sẹ̀ tó ti gbà ẹ̀jẹ̀ á máa sọ ẹ̀nu wa o ǹjẹ́ ọba dá wa lójú ẹ mẹ́jẹ̀ á wí o àmọ́ àfẹlẹ́ ìsàpèjúwe fún wa pé máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run aláì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹni ọlọ́run fẹ́ràn jù owó mélòó là nẹ́bi ní ìyá ńlá wa aisha ní ẹjẹ́ ń sọ fún yín àwọn máa ka bainal hilalayn ìyẹn ni pé oṣù kan tó lé oṣù tó kọjá àtòṣù yìí èéfì onírú ńlé àwọn jọ mí ìfosù kan wọn ò ní tí wọn dáná ní jẹbẹ. àti bẹ́ẹ̀ bá tún ní e, e, e, tó lé edu tó lé lùbọ́ tó ń tẹ́bà àsọlọ́nkẹ́ anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn ìyàwó rẹ̀ ní bó dídí oṣù kan àwọn ìdáná gbà mí wọ́n ní kílẹ̀ máa wá jẹ wọ́n ní al-aswadan at-tamru wal-ma báwọn bá rí làbídùn àwọn ó sì mú mi tọ́ àmọ́ wàhálà yìí pọ̀ ìbànújẹ́ yìí pọ̀ lórí ètò èèpọ̀ tó kò tó ti lámẹ́yìn ẹ̀yin obìnrin ẹbẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló ti ọkọ ẹ̀dọ̀ dáràn látàrí pé ẹ gbẹgbẹ pé ìṣerú ìṣerú mọ́tò tó yẹ ká máa lò ní ẹ̀rí ya kínní ọkọ rẹ ti pààrọ̀ kínní rẹ̀ ẹbẹ̀rù ọlọ́run ẹjọ́ àwọn obìnrin tàná tí wọ́n ṣoríire pẹ̀lú àwọn ọkọ wọn láyé alimamu ahmad bin hanbal wọ́n ní nọ́tàn tí àwọn bá láwọn obìnrin ìgbà náà àwọn obìnrin rere àwọn obìnrin mùsùlùmí wọ́n ní gbogbo àárọ̀ every morning báwọn ọkọ wọn bá ṣe tán tí wọ́n ń jáde lọ ọ̀nà jẹ wọn wọ́n ń lọ bí iṣẹ́ wọn èyí tí wọ́n fi ṣe báyìí báyìí fún wọn nígbẹ̀yìn tí wọ́n tó gbẹ́sẹ̀ jáde nínú ilé ni pé wọ́n wá gbá àwọn ọkọ wọn mú báyìí pé ẹ dákun o jíjáde lẹ̀ ń jáde yìí ọlọ́run ó jẹ́ ta o ọlọ́run ó ṣe ń rọrùn fún yín o àmọ́ ẹ dákun tẹmọ pé gbogbo ń tẹ bá mú wálé náà làwọ jẹ o àmọ́ bí ẹ ti rí o ẹ má mú haramu wá fún wa jẹ lé o obìnrin rẹ mi àmọ́ ẹ lọ wá gbogbo bí tẹ bá ti rí ni o pọ̀lọpọ̀ obìnrin lọ yà bẹ́ẹ̀ lónìí obìnrin mùsùlùmí ẹjẹ abẹ̀rù ọlọ́run o ẹjẹ aronú ọjọ́ pé kó wa wó wájú ọlọ́run yóò rojọ́. ibn abbas radiyallahu anhuma ó ní gbogbo èèyàn ni odò ń wájú ọlọ́run wa laysa baynahu wa tarjuman gbogbo èdè rẹ Ama ni kò ní bọ̀ rò bàbá ò ro tọmọ ọmọ ò ní ro ti bàbá ọkọ ò ro ti ìyàwó ìwọ ìyàwó náà eléyìí ni ẹ dákun ẹjá pẹ̀lú ara wa bọ́lọ̀ ń ti pàṣẹ rẹ̀ wa ta'awanu 'ala al-birri wat-taqwa ẹjá ara wa lọ́wọ́ lórí àti soríire kọ́kọ́ ọmọ ti ìyàwó ìyàwó náà ọmọ ti ọkọ ń ti kú ti gbogbo ẹ̀ ní ń ṣẹlẹ̀ láyé lónìí o ara ògùn rẹ̀ ti lọ́lọ́run wí fún wa yìí ẹja mà á wáṣíkúrú lèlá máa dúpẹ́ fọlọ́run mọ̀wẹ́ ni ó ju ọ máa wọ ẹni tí tí ọ̀ sí ẹni náà tí ò ní rí pé alhamdulilayi ẹnìkan ní òfin tó wù. àmọ́sọ̀tàn kan fún tèmi náà gbọ́ lẹ́nu ẹnìkan rí bàbá kan bẹ ní ó ti kú nísìnyí ní Jẹ́dà ní Saudi Arabia Abdullatif Jamil ni wọ́n ń pè é kò sẹ́ni jẹ́ ọ̀mọ́ ẹ bá ti dé gbogbo Saudi òun ni the first dealer of Toyota vehicles not only in Saudi Arabia but gbogbo Gulf states sẹmọgán gbẹngàn state àwọn bíi owó jòkó sí àwọn elépo bíi Saudi bíi Kuwait bíi kọtọrù bíi Bahrain òun ló ní dílásìpù gbogbo ọmọ mọ́tò Toyota tí wọ́n bá tà mẹ dòní àwọn ọmọ rẹ̀ náà wọ́n sì ní ẹ bá ti rí Toyota Abdullatif Jamila nko. ẹni tó mọ bàbá yìí lọ sọ̀tàn yìí lọ sọ fún mi ó ní ìgbà tí bàbá yìí bó ti lówó tó yìí náà nígbà tí ó fi kó o láyé àárẹ̀ dé ọ̀padà rẹ̀ tọpọ̀ ọpẹ lọ sí ju. àwọn ọmọ rẹ̀ ló kù tí wọ́n mánéjì bísínẹ́sì rẹ̀ rahimahullah ọlọ́mọta kẹ́ mùsùlùmí dáadáa ni. àwọn ọmọ táwọn ọmọ bíi bàbá wọn ti rówó sẹ́mu kí bàbá ọmọ wo gbà tóun náà ní yóò máa ṣàánú àwọn òṣìṣẹ́ abẹ́rẹ́ ńgbà míì àwọn èèyàn láàánú láwọn olówó wàláì ẹnìkan mo tún rántí nísìnyí a former prime minister Lebanon Rafiq al-Hariri ọmọ rẹ̀ lèyí tó tún jẹ prime minister láìpẹ́ ìdẹ́ máa gbọ́ ẹ̀ kí ló kọ́ tiẹ̀ Hariri lòun náà ń jẹ́ bọ̀ Rafiq wọn ti pa Rafiq some years ago Rafiq hariri ó ní companies ti ń manage àwọn tí ó lágbá even ní Saudi including the Kimpad Quran Complex Academy, including the Saudi airport, àwọn ibi tó lágbá, including some palaces. Òun ni manager, rẹ̀, ó sì láwọn òṣìṣẹ́ tó pọ̀. One of the engineers nínú àwọn ibi iṣẹ́ rẹ̀ lọ sọ fún mi báyìí pé, ah! Òun ọ̀mọ bí yẹn bá sì rọ́kùnrin yìí, ó ní èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ ní àwọn olówó kankan, àtàánú ń bẹ lára rẹ̀ báyìí sometimes yọ kàn bísítì gbogbo ilẹ̀ ayé àti ìlú èbó àti lágbára làwọn ọ̀fíì kù ní bísínẹ́sì yìí ọlọ́wọ́ wá nínú àwọn eh, ibiṣẹ́ rẹ̀ tọ́wọ́ amọ̀dínà lélẹ́ ìṣiṣẹ́ rẹ̀ ọwa yọkàn lo some few hours ọ̀ráyè ó ní a few days kó tó dìgbà ni wọ́n sáàkì àwọn kan níbi iṣẹ́ àwọn wo bẹ́ẹ̀ yìí kẹ́ ń jò kẹ́ ń jẹun ní kò síṣẹ́ kan tẹ́ ń ṣe wọ́n bá ha wọ́n wèé gbé ẹ máa lọ àwọn ọmọ oríṣiríṣi ìlú ọmọ India ọmọ Bangladesh ọmọ Pakistan ọmọ Africa wọ́n ha wọ́n wèé kò ṣiṣẹ́ mọ́ ẹnìkan wá kọ́ wọn pé tọ́ èmi ò lágbára kankan àmọ́ òun gbọ́ pé rọ̀fíìfù gan ń bọ̀ onígbò làwọn ò ti rí tọ́ bọ́lọ̀ bá ní ẹ lè dé ọjọ́ rẹ̀ ẹ sá kọ̀wé kan ẹ sá jù sí wọ́n lẹ́nìkan ọlọ́run sá ọlọ́run ṣe ọmọ Sudan àbí nǹkan wọ́n pè mí wọn òun ráyè súnmọ́ ọ ọlọ́pàá sì yí sí bẹ́ẹ̀ ẹ fi lè kí ni àwọn ọlọ́pàá fẹ́ lé omi àti ní ọdún má bọ̀. ọba rí lọ́ba kọ síbẹ̀ pé iye àwọn báyìí ni wọ́n sáàkì wọn ò ní wọ́n lódodo lóòótọ́ wọn láyé iṣẹ́ àwọn wà redundant àmọ́ ibà náà fẹ́ sẹ́yìn sí nígbà tí ọ̀wá ṣiṣẹ́ lé àwọn òjì lọ́nà mi ọlọ́ba bu ẹ̀rín ọ wá pé ẹni tó jẹ́ bí md bẹ̀ ẹ pé kí ló wá wí wọn lọ́wọ́ wí pé ní dákun ẹ ló ń sálárì gbogbo àwọn eléyìí mo ń tọ́lọ̀ ṣe fún dákun fàwé tó fi sáàkì wọn fàyà ẹ máa padà síbi iṣẹ́ yìí ẹ dákun sáwọn yìí wọn ó ṣe pé fún àánú nù gbogbo olówó yẹ kéèyàn láàánú kéèyàn náà ronú nígbà tẹ́yìn ní èní ọ̀pọ̀lọpọ̀ olówó láàánú àwọn tí ń bẹ lábẹ́ o kò sì dá o kí n padà sórí ọ̀rọ̀ Abdullatif Jamil tàbí mọ̀ pé wàṣúkúrú ẹ̀dá ẹ máa dúpẹ́ fọlọ́run o kọ̀sẹ́ńtọ́ lọ́run ò ṣẹ́gun o. bàbá yìí ní nígbà tí Abdullatif Sheikh Abdullatif ti ń bẹ lẹ́yìn hospital àwọn ọmọ rẹ̀ irú tí mo ní wọ́n ṣe níbi iṣẹ́ prime minister Rafik yìí àwọn ọmọ ẹ̀jẹ̀ náà wọ́n kẹ́ ẹ̀ mọ̀ pé àwọn ọmọ olówó wọ́n lè pẹ́ nìkan ó ṣe gbé tí ìtòjé tí ọ̀dánù ó sì háhùn yìí máa lọ àwọn bírù nú bẹ́ẹ̀ pàtàwọn ọmọ bolówó ti dé àwọn ò sì jìyà rí wọn máa ti ń jẹyà ebi ọ̀pá wọn rí irú wọn ni wọn ní ẹnìkan ń bi ọmọ kan ń bi bàbá rẹ ẹjọ kí náà ń pè ní ọ̀ǹgà àwọn kan máa ń gbọ́ ni pé ebi máa ń pa àwọn èèyàn oúnjẹ ẹ̀kẹ́ èkóònú rẹ̀ sí omi ìdílé ẹlòmí ọmọ ti ń gé bí o wàláì tí ó rí ebi lọ́mọ ọmọ pírátíkì ìbí pé bó ní mọ́ séèyàn ebi ọ̀parí àwọn ọmọ yìí wọ́n lé arákùnrin ará Sudan ni wọ́n pè wọ́n pè òun náà wọ́n lóun náà wá o ti gba tíkẹ́ẹ̀tì tó fi padà sílùú wọn wọ́n ti fún ní gbogbo entitlement yẹn ọwọ́ awádìí pé ń bo ni bàbá yìí gan wa wọ́n lọ sí òtún báyìí lọ́wọ́ ẹnìkan lòun ó ṣe bó ṣe dọ́dọ̀ rẹ̀ ọlọ́wà dọ́dọ̀ rẹ̀ kí ló dé ta ló jẹ́ wá bí ohun tó ń kà wá sọ ni pé n táwọn ọmọ rẹ̀ ṣe fún un ni kò ó sì bẹ̀rù ọlọ́run ọlọ́run ló sọ fẹ́ yín náà sẹ́mọ̀ pé tálíkà míì náà ọ̀rọ̀ pọ̀ <laughs> ẹlòmíì náà tálíkà míì náà ọ̀rọ̀ ẹnu ẹ̀ pọ̀ <laughs> wọ́n ní bá abdulhadibu ti ń wò ní ìsà ń sọ mẹ́sàn-án mẹ́wàá ìsà ń bí ẹnìkan ń ń wò báyìí nígbà tó parí gbogbo ní ọ̀sọ̀ tán lọ́rọ̀ burúkú ọ̀nì bí bàbá yìí sì ti wà ń bẹ̀ náà kẹ́ẹ̀kì ń bẹ ní gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ náà ọba ni wọ́n fún un ní chẹ́ẹ̀kì kan owó tárakùnrin yìí ò lè gbà kọ́dà bó ti jẹ́ ọdún mẹ́wàá sí ń bẹ́ ọba kọ sórí chẹ́ẹ̀kì ọba nà sí tọ́tán wọ́n yìí náà mọ tí ó ṣe máa òun náà lè yí padà mọ́kọ̀ iwájú òde lọ ẹ̀yìn òde yá òun náà ládùúrọ̀ ọ̀rọ̀ tóun tún sọ yìí mùsùlùmí nù bọ́lọ̀ ń tún ròyìn mùsùlùmí nù wàlíkàzì níná àlùbá ìbọ̀ wàlàáfínà ànìyàn àwọn mùsùlùmí ní pa ìbínú mára wọn tún wá mójú kúrò nílà ìbí ẹni ọ̀sà ìdá sí wọn. wallahu yuhibbul muhsinin ọkùnrin yìí wo chẹ́ẹ̀kì yá òun náà <laughs> nígbà wọn lọ gbadúró owó yìí wọn ní bàbá yìí wá ní máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o abdulateef jẹ̀mílù bílọ́ní à ń sọ fún kínní ẹ ẹ ń sọ fún ọmọ ẹsẹ̀ kékeré tí wọ́n dá dúró iṣẹ́ tó tún bọ̀ lówó pé máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sórí gbogbo bó ti ń sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan ni nǹkan ń wò gọ́ ọlọ́run lára rẹ̀ ni torí tí èèyàn bá mọ àwọn sudani ẹni wọn bá dé sudan rí tòun tí bó ti ṣe pé ni wọn ò lówó àti oúnjẹ nìkan kí jẹ́yìn ó ṣe ẹ́ kẹ́yìn ó káàtó ọlọ́run mú àwọn sudani èjì ọba gajọ́ sanra wálẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sanra bẹ́ẹ̀ wọ́n lọ́kùnrin yìí wọ́n ní bàbá yìí ní òun wo ògùn ọlọ́run lára rẹ̀ gbogbo owó ti ń bí tó sọ ṣe tó lẹ́ẹ̀kan pé ah! ọkùnrin yóò mọ orí ọlọ́run tó ṣe fún un tọ́ba epo ṣe é fóun gbèjè ńlọnu bó ti dúró tálàáfíà pé lára rẹ̀ yìí bó bá ṣe é ṣe gbogbo ohun tó ń wò lówó lára òun Abdulatif Jamiu tí wọ́n gbà fọ bá ń já làáfíà rẹ̀ yọ tẹ̀wọ̀n lọ́rùn wàṣíkúrò bẹ̀lá in kuntum iyyahu ta'budu ẹlòmíì ò mórí ọlọ́run kọ̀ọ̀rẹ́ kọjá parasitamọ́ọ̀ kọ̀mọ̀ pé orí ọlọ́run ni ọ̀rọ̀ àwọn kan tí wọ́n ń béèrè millions lọ́wọ́ wọn tí wọ́n fẹ́ ṣe operation fún wọn kò ní rí yóò sí pé á ọlọ́run mà ṣeun <laughs> ẹ̀yin gbà táwọn wá rún jẹjẹ ní àti àwọn wá iṣẹ́ local government làwọn rí àwọn èrí ti federal ọ̀rọ̀ dẹ̀rẹ̀dẹ̀jọ́ máa sọ lẹ́nu. ẹ mùsùlùmí ẹja mọ̀ o ọpẹ́ ọpẹ́ dídá nínú wa mùsùlùmí ni o ẹja máa dúpẹ́ fọlọ́run ogun tí ó sì máa mú wa ṣàì dúpẹ́ ẹja jìnà ara rẹ̀ òun ni kọ́ ọ máa wò kì máa wọ ẹni ó lówó ju ọ lọ máa wọ ó népò ju ọ lọ mẹ́wàá ni ó ní mọ́jọ ọ lọ kọ́dà mẹ́wàá ni tí ń páàsì nílé ìwé jù ọ lọ wẹ́ni tí wọ́n náà ń gbé mẹ́wàá ni tí ń gbé ọ. níta nẹ́bí ń wúnu sallallahu alayhi wa sallam ọlọ́mọta ka gbogbo wa kúnnù ẹ̀rù tí ọmọ dúpẹ́ torópolú ọba ní ẹ máa dúpẹ́ o tọ́ bá ṣe pé lódodo ọlọ́run lẹ́yìn sí sẹ́mi kí má jẹ̀mú nù ajẹ́ pé ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ fún mi bí ni pé gbogbo ẹni tí ọba máa dúpẹ́ òsín lọ́run dáadáa o olúwa ní ẹ máa dúpẹ́ tó bá ṣe pé kí ni ọlọ́run lẹ́yìn lóòótọ́ ìtumọ̀ ẹ̀ ni pé inú ọ̀nà ìjẹ́ olùjọsìn fọlọ́run tààrà òun ni kọ́pẹ́ ọmọ wọn lẹ́nu yẹn ọlọ́mọta ṣe ń rọrùn fún wa ká máa dúpẹ́ oore bàbá tí wọ́n á dúpẹ́ oore yìí bọ́lọ̀ ti ṣàdéhùn kọ́ máa pè fún wa bẹ́ẹ̀ pé là ń ṣàkárù tó ń la azidannakum ọlọ́run níbẹ̀ bá ti ń dúpẹ́ ìmọ̀ fi kóńtì mo fọyín ní dáadáa ọlọ́mọta ṣe bẹ́ẹ̀ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وجاك الله بسعى بيا بير نجي نعم أوكي tí wọ́n نعم. náà àti sàdéhùn أما wọn. Ẹ má wulẹ̀ tí wàá gbà mí عليكم السلام ورحمة الله وبركاته nípa kíní. Naam. Ìjọba ń ṣe àbí? Ọ̀dà. ìbéèrè ńláńlá làáfà béèrè orí bí ọ̀rọ̀ ní health insurance náà ni àfà ní kí ni sẹ̀rí àwí ń pa kéèyàn máa ṣòwò cryptocurrency. Uh, mo deliver lecture kan for two hours lórí cryptocurrency kẹ̀ẹ́tọ́sù kan àbí bóyá káàfọ́ orí ìmáàmù tọgbọ́ àfọ́ crypto cryptocurrency. bóyá kọ́ orí ìmáàmù kó ní ọwà recorded àti audio eh, àti slide rẹ̀ náà for about two hours or more than two hours a lè máa wá sọ gbogbo ọ̀rọ̀ cryptocurrency níṣẹ́jú díẹ̀. àmọ́ márùn-ún ni pé ọ̀rọ̀ cryptocurrency lẹ́yìn àgbáyé ó léwu nù No volatility rẹ̀ pọ̀ o bó ti lè bẹ́ sókè bàn o bẹ́ẹ̀ náà ló lè ṣe kínní ló lè já wálẹ̀ dò ara ń táwọn àfa ń wò náà nù pé a ah, ah, eléyìí fẹ́ jọrú ń ta wí lánàá bíi tẹ́tẹ́ ni o yá owó ṣe máa ń fò bàn o báyìí <laughs> gbogbo ń tọ́ bá sì fò bàn o ó ṣeé ṣe kó ṣe kínní ọjà wálẹ̀ dò cryptocurrency yìí ní two thousand and nine àkọ́kọ́ pé wọ́n kàn ná bitcoin láyé it was in two thousand and nine ọdún mélòó nù sẹ́yìn just eleven years ago kìí ṣe ọ̀rọ̀ ọdún láéláé kan wọ́n náà béèrè bá a ti ní náírà wa ń lù ti value yìí béèrè èlò ni value náírà two thousand and nine ó béèrè value náírà ní two thousand and twenty one wo difference rẹ̀ wàá wò ó títí kí ni bitcoin arákùnrin tọ́kọ́ ná bitcoin ní 2009 lẹ́yìn tí Nakamoto introduce rẹ̀ wọ́n ló fi ra kíni pizza tẹ́mọ̀tí jẹ́ pizza kí la lè fi jọ lọ́dọ̀ ju ambi ẹ́n búrẹ́dì kọ́ jákàrà ó ṣe wọn àfa àkàrà èbó nẹ́nu jákàrà èbó bíi mẹ́mẹ́ èbó nẹ́nu pizza oúnjẹ wọn lamẹ́ríkà nù ó fi ra pizza méjì ẹ pé èlò lọ́sàn láti ra pizza méjì ten thousand bitcoin that was in two thousand and nine èlò wọn ta pizza ẹyọ kan lamẹ́ríkà ó ní grade grade grade pizza pọ̀ bí ọ̀lẹ̀lẹ̀ ẹlẹ́mi méjì àtẹlẹ́mi mẹ́ta àti yìí náà ni àmọ́ gbogbo pizza wọn láyé kò gbọ́dọ̀ ju twenty dollars lọ láàrin ten five ten twenty dollars àwọn àwọn tọlọ́ba tiẹ̀ ní ọ̀wọ́n tó bá ọ̀wọ́n jù nù òun five ń bẹ èèyàn wá fẹ́ ra pizza méjì èló ló ní ìdá àti san ten thousand bitcoin ní lọ́dún o láàrin two thousand and nine di two thousand and twenty one ọdún mélòó ọdún mọ́kànlá bitcoin ẹyọ kan kìí sọ̀rọ̀ ten thousand bitcoin mọ́ o bitcoin ẹyọ kan wá di sixty thousand dollars kò sí owó tó bìhéèvù báwọn rí láyé ní gbogbo ọjọ́ tó máa nábì ádámù ti ń náwó moving from point zero zero zero zero zero zero zero zero kò tó wà nùfẹ́ ní èèyàn kó ten thousand lọ́wọ́ fún tó ta pizza méjì ni a single unit of bitcoin today is more than sixty thousand dollars. ìwọ tó bá wá ní sixty thousand tó fi ra bitcoin kan lónìí <laughs> bó bá dọ̀là tó padà di tí wọ́n máa fi ten thousand ra pizza méjì mbò lọ́wọ́ torí ẹ̀ làwọn àlùfáà fi ń ké o àwọn àfọ òkó bitcoin kalẹ̀ tá a bà pé wọ́n fẹ́ tá a rà ni wọ́n fẹ́ àtàtà wọn ni àmọ́ wọ́n ń fún wa lára pé ẹ ṣe pẹ̀lẹ́ o kọjọ pé kinní yìí ordinary ni bóyá nǹkan kan bẹ lábẹ́ rẹ̀ kọ́mọ ìpá àwọn kan jọ padà yọ <laughs> wọ́n padà yọ ṣọ́ọ̀kì mọ́ <laughs> wọ́n sì ti yọ rí ẹbẹ́ mẹ́mẹ́mẹ́ nígbà táwọn àlùfáà kìlọ̀ mẹ́mẹ́mẹ́ fún yín tẹ̀ gbọ́ nígbà wọn yọ ń gọ́ torí náà ẹ ṣe pẹ̀lẹ́ o ẹ wá rí bitcoin tó tẹ̀ wá jẹ́ haramu òun lè tẹ̀yẹ̀ bá fi ń ṣe ń tọ́lọ̀ wọ̀ fẹ́ẹ́ àwọn tí ń lò ó fún illegal activities gbogbo àwọn tí ń lò ó fún illicit practices and businesses gbogbo eléyìí haram kan bẹ̀rẹ̀ àmọ́ èrè yìí tí ó tiẹ̀ jẹ́ halal yìí náà trading in bitcoin and other cryptocurrencies ó léwu tí mùsùlùmí ọ̀fẹ́jú rẹ̀ dáadáa ẹ bọ́ ọba lówó tó dà síbẹ̀. Si ìmọ̀ràn tèmi ni pé mẹ́jọ ojú owó tẹ́ jẹun o àmọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí ni ìdájọ́ rẹ̀ tàbí ní sàbòsí ẹnìkan òun ni mo ní mo ṣe a lecture of more than two hours on cryptocurrency àfa àbẹ́lòmíì bàbá rí ìmọ̀ọ́mù ọmọ fún ìbéèrè kan sí náà. kíní wọn sọ̀rọ̀. ó ń ṣe kíni. ó ń tajà lọ́jà. wọ́n gbé kọ́kọ́ owó ètùtù. wọ́n sọ pé kíni. kọ́kọ́ owó ètùtù. owó ètùtù. owó ètùtù. nínú ọjà ṣé irú èèyàn bẹ́ẹ̀ ṣe kó di ọjà ilé àti owó kò fún ọ̀dà ọlọ́run ò ní já nájà tí yóò kó bá wa o ẹ dákun ọ̀rọ̀ pàtàkì làáfàá wí o mo wí fún yín lánàá mo ní gbogbo ẹbọ tọ́lọ̀ ń ti fa àwọn àlùfáà náà parẹ́ ń ti ń gbọ́nà ẹ̀bùrú wọlé padà o ara ẹ̀ làáfàá wí àwọn kan kiri ọjà kí lóòótọ́ nísìnyí kẹ́ wá sanwó ètùtù gbogbo ọmọ mùsùlùmí ìtumọ̀ ewé ètùtù ni pé wọ́n fẹ́ fi wáyọrí wọ́n fẹ́ fi wáyọnu nǹkan kan òòṣà kan àbẹ́dá kan ìtumọ̀ owó ètùtù nù. bọ́ ọ bá ṣe rú rẹ̀ orúbi oyin lọ́dọ̀ ọlọ́run kọ́ra bó kéré kọ́ra bó yẹ pé ní wà náírà wọn ni ó mú wa. anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni dákàlà ni rọ́jù dákàlà rọ́jù lé ní náírà fíìgù bá a anabi lẹ́nìkan máa wọ́n náà nítorí eṣinṣin kọ́mọ́ntì ni eṣinṣin kí ló fà á wọ́n fẹ́ kọjá ń bì kan àwọn méjì wọn á ní àwa ń sọ̀rọ̀ lọ́wọ́ yàn yín o ẹnìkan ò ní kọjá yàn yín àfi kó rúbọ wọn làwọn ò ní nǹkan kan àwọn orin àjò ni wà mẹ́ran lọ́wọ́ dépò bá pàǹkan dáàbò ìrọ̀dà òòrè ṣinṣin ni kọ́dà bọ́ pé ṣinṣin ọ̀sá ti dà níyàn pé ní orúkọ òòsà yìí ọ̀pá ìṣinṣin kan ìtọ́dọ̀ ọmọ náà sínú o gbogbo ntọ́lọ́wọ̀n ọ̀bá gbà ọ̀gbá ńláńlá rẹ̀ kò sì gbá kínní ọ̀gbá kékeré rẹ̀ náà ẹ má fojú kéré rẹ̀ pé èèlò náà ni wọ́n mú wá lówó ètùtù ìtumọ̀ owó ètùtù ni wá ṣẹbọ pẹ̀lú ọlọ́run wá da nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run ìmọ̀ràn mi wá ni pé ẹ má jẹ́ wọ́n máa dá jìnnìjìnnì bo mùsùlùmí unnecessarily kí ni ń jọ owó ètùtù lọ́jà tó ṣe pé lẹ́jọ́ níní ẹ̀yin náà kóra yín jọ lẹ́yìn tọ́rọ̀ yé ni. Lo, pé ẹ dákun ẹ máàkì àwọn ṣọ́ọ̀bù tiwa yìí bẹ́ẹ̀ bá ń gbowó ètùtù bẹ́ẹ̀ bá débẹ̀ ká bò ó. àbótí rí nu àmọ́ káwa náà máa gbé ẹ̀sájà fún wọn ẹ̀sájà fún wọn tí ó kó bọ́ lọ́dọ̀ ọlọ́run. nàìjíríà fààyè gba kọ́ wà lọ́jà kẹ́nìkan máa wá sọ fún ọ pé bọ́ọ̀ bá sanwó ètùtù á ti ṣọ́ọ̀bù rẹ̀ ń bo. nínú òfin nàìjíríà constitutionalist gbogbo bí lọ lẹ́tọ̀ọ́ àti ra property sí lẹ́nì kan ò gbọ́dọ̀ pé kó kó mẹ́sì bí ọlọ́ba ní ṣọ́ọ̀bù rẹ bó ti rẹ́ǹtì ẹ̀ náà ní o ti ní interest nínú property náà ọ̀pọ̀lọpọ̀ gbàlà náà ní mẹ̀tọ́ wa láti wọ́n máa fi lọ́kù lọ́lọ́ wa àfa mọ́sánwó ètùtù o ọlọ́run ní já sanwó ètùtù tí ó kó bá wa lọ́dọ̀ ọlọ́run o. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين